إن الحمد لله نحمده ونستعين ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى آله وصحبته ومن سلك النهج إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. adúpẹ́ fún ọlọ́run ọba tí ó dá wa tọ́jú wa láti bá títí ń dẹ̀ dábọ̀ títí dibi tá a dé dúró lónìí àtàwọn tí ó tún dá lọ́la títí jọ́tọ̀ òun fi dogun ilẹ̀ àti gbóhùn tí ń bẹ lórí ẹ̀ adúpẹ́ fún ọba náà ọba tí ó fi ọ̀nà wa lọ sínú Islam ọlọ́run ọba mọ̀jẹ̀ padà ṣìnà láéláé má jẹ́ ká kọ ẹ̀sìn islam lẹ́ẹ̀fẹ́sìn mi má jẹ́ kí a kàfàrà kó nínú sẹ́mi ayé wa má jẹ́ ká di kèfèrí kẹ́yìn islam tá ṣe ọlá agbára títóbi ọlọ́run lẹ́yìn eléyìí kẹ́tìgẹ́ ọlọ́run kó lọ bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run rán láti jẹ́ ìkẹ́ fún gbogbo aráyé kó máa bá wọn aráalé rẹ̀ kó máa bá wọn sábẹ́ rẹ̀ kó máa bá gbogbo àwọn tẹ̀lé ọ̀nà ọ̀rọ̀ mímọ́ state tower a wà nínú rẹ̀ state kọ̀ọ̀kan lé ó ní àwọn nǹkan kan tí a fi máa ń dá a mọ̀ tá plate numbers àwọn ọkọ̀ a rí i pé eh, state kọ̀ọ̀kan sunshine state wà power state wà basket food basket wà oríṣiríṣi ló wà orúkọ state Ògùn tá a wà nínú rẹ̀ tá a fi máa ń dá a mọ̀ pé ní àmì tiẹ̀ òní gateway gateway yìí oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń sọ lórí ẹ̀ mọ́dékálù lọ jẹ́ fún àwọn nǹkan kan ṣùgbọ́n tí mi ò nífẹ̀ẹ́ sí pé kí n sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú àwọn ìpínlẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá pàtàkì ní Ogun State jẹ́ nínú ẹ̀ tá a bá wo Nàìjíríà lódidi gan fúnra ẹ̀ pàtàkì Ogun State jẹ́ ń bẹ torí pé state tó ti produce àwọn olórí tó ti jẹ́ lórí Nàìjíríà kọjá ni alihamudulilah pàápàá jùlọ ẹnìkan tọ́pọ̀lọpọ̀ èèyàn fẹ́ pé kó jẹ ṣùgbọ́n tó pé kádàá Ọlọ́run sọ pé kò ní í jẹ masu Kasim wọ Abiola te o ń wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí MKO Abiola jẹ president ṣùgbọ́n kò wọn Ọlọ́run kò jẹ́ kíkàdà Ọlọ́run kò bọ́tẹ́ ní tá a fẹ́ náà pọ̀ ní tá a fẹ́ kọ́ jẹ ni state a ti produce president die fun fún ninu nínú àwọn tó ti je koja lori nigeria lódìdí to jẹ́ military head of state rí ni Olúṣẹ́gun Ọbásanjọ́ wà. tó tún padà jẹ́ civilian president ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la ní lórí ohun particular ṣùgbọ́n ọ̀rọ̀ Islam la fẹ́ sọ lónìí ẹ̀yìn fẹ́ yà lọ́sọ́dọ̀ tiẹ̀ torí pé kò benefit Nigerians especially the Yoruba people kò benefit wa rárá at all all all fẹ́ jẹ́ disgrace to the to the Yoruba race as a whole fún wẹ́ẹ̀ kéèyàn rule for complete eight years kama feel fi even in his home home state Eh, in his home state wọn feel fi lè impact road network làáwò ni iná làáwò ni àwọn àwọn iléeṣẹ́ ńláńlá new universities new colleges of education new polytechnics hospitals àwọn dà where are they fóònù ọdún mẹ́jọ kì í sọdún kan kì í sọdún méjì state náà ti produce sonekan interim president nàìjíríà rí state kan náà ní inú ìlú yìí náà ni ló ti jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú ìlú ìwà wà known fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan alihamudulilayi pé islam particularly city tá wà nínú abẹ́òkúta city ọlọ́run ti ní kó dín tí islam ti fọ́n ká ń bẹ̀ in the olden days gbogbo ayé lọ́mọ abẹ́òkúta pété ẹ̀ máa ń kọjá lọ lọ́sàbí lóru èyí ò rí àwọn olóró onífá ọlọ́sùn olóòsà tí wọ́n gbé igbá òsàrò tí wọ́n gbé apẹ́ òsàrò tí wọ́n dáná sórí ẹ̀ tí wọ́n máa rú lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí gbajúmọ̀ ni ṣùgbọ́n lónìí islam ti ń take over gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti ń yí padà tẹ́lẹ̀ mo ṣe fẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí róòlù wo ló yẹ kí àwa mùsùlùmí tá a wà nínú ìlú yìí àbí stéètì yìí tí mo sì mọ̀ pàápọ̀ ńlẹ̀ àwọn tọ́jọ́ ọmọ ilẹ̀ ẹ̀gbá pọ̀ ńlẹ̀ àwọn ọmọ ẹ̀gbádò pọ̀ ńlẹ̀ àwọn ọmọ ìjẹ̀bú pọ̀ ńlẹ̀ different cities and towns láti wá síbí tá a jókòó yìí láwọn tèmi gangan mọ̀ yàtọ̀ sáwọn tí mi ò lè mà kọ́dà ẹlòmíì bá wa wá láti Ìbàdàn ọmọ stéètì ni ọmọ Abẹ́òkúta ń bẹ náà tá a jọ rìn ọmọ ìjẹ̀bú ń bẹ náà tá a jọ rìn wá láti Ìbàdàn tẹ́pẹ́ home state tiwọn làwọn yìí ibi ọba jẹ́ orírun pàtàkì báyìí fáwọn èèyàn ìwo ìbú ẹ̀ tari ti ń lọ níbẹ̀ tari pé mùsùlùmí ló kọ even nínú ìlú tá a wà minority ni we are not in the majority nínú ìlú tá a wà àwọn kèfèrí náà form majority nínú city tá a wà yìí sọ̀rọ̀ the whole state káwá wo àwọn mùsùlùmí tó ń bẹ nínú ìlú yìí let us say ká sọ yìí pé forty five percent aráàlú yìí ni mùsùlùmí àwọn mélòó nínú àwọn mùsùlùmí aráàlú yìí tó jẹ́ forty five percent yìí ló jẹ́ mùsùlùmí by practice tó yẹ pé lẹ́sìn gangan wà kí mùsùlùmí ni wọ́n kini kini population wọn kini ọ̀ka mélòó ló kà náà tí nǹkan bá rí bó ṣe rí ní gbogbo ìlú ló ti rí bẹ́ẹ̀ pàápàá jùlọ ńlẹ̀ yorùbá tẹ́kẹ́ olóòkọ́ lọ rẹpẹtẹ àwọn tájọ máa jẹ́ abdulrasheed tájọ máa jẹ́ abdulhamid táàmọ̀jọ jẹ́ Muhammad tájọmọ jẹ́ Isa tájọmọ jẹ́ Tajudeen ṣùgbọ́n ní ìbáadà níjọsìn ní àkídà tọ́pẹ́ wẹ́rù mùsùlùmí ni wọ́n wọ́n ṣe mùsùlùmí ọ̀pọ̀ rẹpẹtẹ nílẹ̀ Yorùbá ìyẹn ò ní dáùtì inú rárá ni pé èèyàn ọmọ ajórúkọ ẹ̀ tí sì ń jẹ́ mùsùlùmí lẹ́yìn tó yẹ pé òun gẹ́gẹ́ ti jáde kóònù ìsàngẹ́ bí irú chief mẹ́nubà kọjá ní ìsinmi modimosan tẹ́tẹ́ àwọn olórí ti ń bẹ́ẹ̀ sixteen out of eighteen ló kọ ní mùsùlùmí by names sixteen out of eighteen ní mùsùlùmí ló kọ tẹ́kọ̀ àwọn eléyìí ò sínú agbo ìsáàmù rárá orúkọ làkànjọ ń jẹ́ bẹ́ẹ̀ lórí ẹ̀wà ń gbogbo òru káàkiri bó ṣe wà ń bá nàrà nìyẹn bó ṣe wà ń lu ọ̀yọ́ nù bó ṣe wà lábẹ́òkúta nìyẹn bó ṣe wà ń jẹ́ bóde nìyẹn bó ṣe wà lóṣogbo bó ṣe wà ń gbogbo òlu nù tẹ́kọ̀ yà á jọ máa jókòó wò sí jẹ́ mùsùlùmí. òmìnira nọ́ọ̀sì máa ń yọkùlù àmàna bíláhì wà bílíọ̀nù mílíọ̀kìrì wà máa hùn bímú mìíní. àfàmù àyànú ìbẹ̀rẹ̀ sọ́tò bákọ́rọ̀ sùrà kejì alukur'anul karim. tọ́lọ́ ni bẹ́ẹ̀ nù àwọn èèyàn tẹ́kọ̀ wọ́n máa pa àwọn gbọ́lọ́ wọ́n máa ṣe bẹ́ẹ̀ pé àwọn rí ọlọ́run àtàwọn tó gbàgbọ́ tàn jẹ́ nípa pé wọn associate ara wọn mọ́ mùsùlùmí tí o sì ṣe mú mi ni. bẹ́ẹ̀ sì ni wọ́n tẹ́ ní kankan jẹ́ ilà àǹkúsà wọn mọ̀ yẹ sọ. wọ́n ọ̀rẹ́ ní kankan tán jẹ́ ara wọn ni wọ́n ń tàn jẹ́ wọn ò mọ̀ pé ara wọn làwọn ń tàn ni. majority àwọn èèyàn tájọ jó kọ nínú àwọn tájọ á jẹ́ mùsùlùmí ló kọ àti nípa kájọ máa lo mọ́ṣáláṣí kájọ máa lo mọ́ṣáláṣí ká fi mọ̀ pé mùsùlùmí lágbájá yìí mélòó nu àkíkọ̀tà ló jẹ́ mùsùlùmí nínú àtàjọ ló mọ́ṣáláṣí wọ́n á ti sọ̀rọ̀ tọ́pọ̀ gan ẹ̀ kàn ṣe sọ́mùrì díẹ̀ ń wà lọ síbi àwọn kókó kan tí a ní kí n sọ̀rọ̀ lé lórí lára nǹkan tí mo fẹ́ sọ fún wa ni pé taba wo ni mọ́ṣáláṣí taba rí èèyàn fọ́tì níbẹ̀ taba rí fọ́tì èèyàn nínú mọ́ṣáláṣí kan hardly ni mùsùlùmí tó jẹ́ mùsùlùmí òdodo ni fọ́tì ò jẹ́ ten hardly ni mùsùlùmí tó jẹ́ mùsùlùmí òdodo ni ò fi jẹ́ mẹ́wàá àwọn mùsùlùmí kan wà nínú wa tẹ́pẹ́ wọn ti dára wọn dúró sórí àwọn nǹkan kéékèèké inú ẹ̀sìn tọ́pẹ́ musahabatul amali ni iṣẹ́ tá a fẹ́ ni kì í ṣiṣẹ́ ọ̀ranyàn kọ́lá táwọn ulama mi fàpèjúwe àwọn kẹtì dáhùn dó pé jẹ̀mọ́ àtàwọn jẹ̀mọ́ alásàlátù ni asàlátù ibadu rahman asàlátù ibadu furqan asàlátù ibadu kẹnìkan asàlátù kẹnìkan asàlátù kẹnìkan asàlátù kẹnìkan kẹ́kẹ́kẹ́ bá sì dé ibi tá ti kó làwọn jọ wọn ò ní nǹkan kátà ń ṣe mẹ́kọ́jà asàlátù lóòótọ́ kódà bíi díà Oh, even shiriku wọ́n ṣe wọ́n ṣe kanu central mosque ìbàdàn lójú mi lọ́jọ́ tuesday kan nínú ọdún tàwa ikú ètò ìjọsìn mẹ́ta lọ àwọn àwọn alásàràtù kan jókòó ọkùnrin kan kó àwọn obìnrin jọ wọ́n ń aláwọn sọlẹ ala muhammadin wa alaali muhammadin wa salimi aláwọn sọlẹ wọn kọ́kọ́ yin lọ rẹpẹtẹ ngbọ tún yálùbá di wú wú wú wú yẹn túmọ̀ sí ma gbogbo akẹ́ lọ forí kan lẹ́ni. ọkùnrin wà láàrin wọn báyìí forí kalẹ̀ àwọn obìnrin náà jókòó wọn jí pọ̀ ẹ̀ wọn forí kalẹ̀ wọn bá wí kankan forí kalẹ̀ wú wú wú. nígbà agbóyè kò ní forí kalẹ̀ oníkìlọ̀ ṣe mi ò ní dúpẹ́ máa dúpẹ́ orí tèmi wọn ti gbé àgbà kalẹ̀ wọn máa ń dẹ sọ̀wọ́ nù ẹ̀ nítakọ̀ ìjọlé lórí náà lórí ìranù yìí ni wọ́n kọ̀ ìjọlé lórí àkásà sàràtù kọ́ lé wọ ṣùgbọ́n báwo ẹ ń bá lakọ́lẹ̀ ọmọ jáde ibi tá a ti bí àtàtà Abubakar àti Umar àti Usmanu Abrahamu bunu awofi Bilal bunu abi rọba Sadu bunu abi wakọ́si abubeda bunu jara rọ́ọ̀dì yàrá ànú àgbẹ̀yìn àtàwọn tó kù wọn ibi ẹ ti jọ jókòó báwọn tẹ̀sán Allahumma salli ala Muhammad wa salimi Allahumma salli ala Muhammad wa salimi kẹ́ni kò mú jáde nú àdìsí sọ báwa àmì ọtí ṣe. eléyìí lọ rẹpẹtẹ láàrin wa àwọn kan bẹ nínú wa bí ẹ ṣe ń kírun bẹ́ẹ̀ wọ́n lórí òkè òkè olúmọ òkè ìbàdàn òkè lantoro òkè kínníkan wọ́n lọ dọ̀bálẹ̀ fápáta wọ́n fẹnu gbóbìjẹ lórí apata wọ́n kúnlẹ̀ fápáta wọ́n mọ nǹkan lọ́wọ́ àpáta àwọn tí wọ́n ojú ojú ojú omi níbi tómi ti sẹ́ tó dò ti bẹ̀rẹ̀ sí sàn bí ojúbọ ògògùn pa nìbàdàn níbi dáńdàrú tẹ́pẹ́ bẹ̀ wọ́n máa lọ tí wọ́n ti máa lọ sàdúrà àtọ́ lọ́jọ́ kò sétí òun nù ọ̀tàjọ́ ń kírun mọ́ sásìnà ni tọ́pẹ́ ọwọ́ omi òkun ti lọ́ tọrọ orí wọn àwọn tí a lọ di igi igi kan lọ́nà ìjẹ̀bú òde tabako má lè lọ ìjẹ̀bú òde lọ́wọ́ left báyìí tí ti máa ń yà nfẹ̀ dárúkọ rẹ̀ kíní kò òkè kan tí wọ́n lọ ọbẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n ti máa lọ tọrọ nǹkan wọ́n ní sáré ni ìyàwó ànábì sọ̀rọ̀ aleyhi ma sọ̀lá tó sàlà èyí ma bí Balqis ọ̀sẹ̀ adébẹ̀ wọn Balqis ọba kó gba ìsáàmù fi sáyé tí mẹ́rin sáyà dájọ́ pé Faransé àti Iraki tàwa ni ọwọ́ kú síbẹ̀ kí ló gbé débẹ̀ tọ́kọ ibẹ̀ làwọn àfa àwọn àfa bẹ́ẹ̀ bá débi sí mo ní ìsìn mo ti lọ ọbẹ̀ lẹ́ẹ̀mejì rí ngbà ní ara nineteen eighty two eighty three tẹ́tẹ́ tẹ́ ìbá débẹ̀ bẹ́ẹ̀ yóò bá àwọn àfa kankan àwọn afọ ńlẹ́wà ni tí ó dókòtò kò tí àwọn ẹ̀ tí wọ́n máa ṣàdúrà kankan ni. àwọn ilé àdàsíjọ́ ń pàdé mọ́ṣáláṣí ìtàjọ́ ní mùsùlùmí ni wá eléyìí ni mo fẹ́ tàkíyèsí wá sí pàápàá jùlọ àwa tá à ń gbé nínú state tá a wà nínú rẹ̀ yìí tá a pè ní mẹ́díkàlù fún nàìjíríà gateway fún nàìjíríà the gateway state àwa tá à ń gbé nínú rẹ̀ àjọmọ state ni àjọmọ tí ìsọmọ state ni ṣùgbọ́n bí ìlọ́lọ́ ń kọjá ìmú wa sí ibi ìlà ń gbé ibi la ti ń sẹ̀mí ibi la ti ń kẹ́kọ̀ọ́ ibẹ̀ la ti ń ṣiṣẹ́ ibẹ̀ la ń wọn tá a jẹ tá a mu ká ní iṣẹ́ tá a ṣe láti jẹ́ kí Ogun State ó gateway fún Islam àti sunnah níbi Muhammadu sallam sí other states in Nigeria bọ́ọ̀gùn state ṣe produce president fún nàìjíríà heads of state fún nàìjíríà kọ́ọ̀gùn state produce àwọn ulama alajila alahamili nàbí elmi àwọn àfa ńláńlá tí wọ́n lo ìmọ̀ wọn tí wọ́n spread islam káàkiri gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ nàìjíríà kọ́ọ̀gùn state ò produce ẹ̀ jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí mo fẹ́ sọ yìí nínú ntí a ti gbọ́ kọjá ní ìdánilẹ́kọ̀ọ́ gbogbo alamọ̀ yìí pé mùsùlùmí tí a pé mùsùlùmí lẹ́yìn kó tó rí orúkọ yẹn jẹ́ lọ́dọ̀ ọlọ́run tó la rẹ̀ ga yóò jẹ́ mùsùlùmí tán yányán ni kò ní jẹ́ alimusim wa alimusiku at the same time alevina yosukuna ma ala ìgò ìrọ̀ kò ní jẹ́ ẹni pẹ́ pé mùsùlùmí lòun kọ́nà àbọ̀jẹ́ chief imam kọ́nà àbọ̀jẹ́ mufasiru àgbà kọ́nà àkọjá rọ́ nínú àgbà rú àbí tí bàdàn. sínú. ọ̀tọ̀ ni kẹ́yìn sọ pé mùsùlùmí lòun láyé ọ̀tọ̀ ni kọ́ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run lálùkì àmà ọ̀tọ̀ ni kẹ́yìn sọ pé mùsùlùmí lòun ló kọ́ láyé ọ̀tọ̀ ni kọ́ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run lálùkì àmà ẹ̀yẹ́ tí yóò jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run yóò jẹ́ mùsùlùmí ní àkídà ní ìgbàgbọ́ yóò jẹ́ mùsùlùmí àkídà tó jẹ́ wípé ọmọ pọ̀nbélé tí ò ní sẹ́mi rẹ̀ àkìdá fúnmọ̀lá yẹrì táàbù gbọ́dọ̀ ṣe wífẹ̀. alladhina amanu walam yalbizu imanahum bizul. sàárè ni kẹ́ni kò ní sínú ẹ̀ pé yọ pọ̀mọ́ lọ́nu tí ó gbàgbọ́ pé ibi tá a lọ rè tá a dùn àti gbà níbi àti tọrọ nǹkan rè tí nǹkan fi bọ́ sí kò ní sínú ẹ̀mí ẹ̀ ọ̀dọ́ Ọlọ́run nìkan ni. والذين آمنوا أشد حبا àkìdá tẹ́ pé ìfẹ́ Ọlọ́run yóò tóbi lẹ́mìí ẹni tó ní tí ìfẹ́ nǹkan mi ò ní ráyè jókòó mbẹ́ àfin tọ́lọ̀ bàtún náà fẹ́ràn bó ṣe ní ká fẹ́ràn òjíṣẹ́ òun ó ní ká fẹ́ràn òjíṣẹ́ òun sallallahu alaihi wasallam ó sì já mọ́ ẹ pé tí ìfẹ́ náà níbi ọ̀sálàm nta àfi sí abẹ́ pa afẹ́ràn ọlọ́ọ̀la fi sí à ń fẹ́ràn rẹ̀ torí pọ́lọ́ ọ̀ràn ṣẹ́ ni tí ìbá ṣe pọ́lọ́ ọ̀ràn ṣẹ́ àní fẹ́ràn òun náà bá ṣe fẹ́ràn torí pọ́jọ́ òjíṣẹ́ ọlọ́ọ̀la fi fẹ́ràn Muhammad santa ni ọ tẹ̀lé ìfẹ́ ta ní sọ́lọ̀ ni. ẹ fara yé tá a gbàgbọ́ tá a tẹ̀lé la fi ń fẹ́ràn ẹ̀ tí a bá sínú wọn ni bá a ṣe ń fẹ́ràn nǹkan láfẹ́rẹ́ imani ti ṣírkù onírọ̀pọ̀ mọ́ àkìdá yẹn torí gbọ́dọ̀ àkìdá tàlí imani mùtàràdífà ni o méjèèjì túra wọn ni àwọn afa ti sèstira tó pọ̀ lórí èèyàn ní rẹpẹtẹ ni láti ṣàlàyé rẹ̀ fún wa imani ń làkọ́kọ́ tí mo ń sọ̀rọ̀ lé lórí téye jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì òun ni àlè ìbáàdà àsọyìn ìhà ìbáàdà tọ́lá làáfíà gbólóò tí wọ́n kọ́kọ́ wí lásán yóò já mọ̀ yìí pé ẹni tí ó ṣe ìbáàdà tí ó pé mùsùlùmí lóhùn tọ́lọ́ ó yẹ ìbáàdà wò gẹ́gẹ́ bí hadith tí àwọn ajíwà mọ̀sáhódì tí wọ́n lò kọjá lẹ́ẹ̀kan kọ́lọ́ kó san lẹ́sàn rẹ̀ hadith mọ̀mọ́ wa Aisha radiyallahu anha tó wà nínú sọ̀hí Bukhari àti Muslim pọ̀ rìwáyà kan tí rìwáyà kan dá dúró sínú sọ̀hí Muslim nìkan man ahdatha fi amrina adama laysa minhu fahuwa radd Bukhari àti Muslim lọ́jọ́ gbà wá ṣùgbọ́n man amila amalan laysa alayhi amruna fahuwa radd Muslim nìkan lónìí rìwáyà ti muslim nìkan ni ẹni tí ó ṣe ìjọsìn tá a recognize ìjọsìn gẹ́gẹ́ bí ìjọsìn lọ́dọ̀ ọlọ́run tọ́kọ̀ ní kẹ́ni tó ṣe nǹkan ó pè ní ìbádà ọ̀tọ̀ ní kọ́lọ́ ó recognize gẹ́gẹ́ bí ìbádà ìbádà wọn jẹ́ sọ yìí ha ìbádà ò sì ní láàyà kúnnù ìbádà tá ń sọ yìí hàtà láta kúnnù ìbádà tá ń sọ yìí hàtà hàtà takùnà tabaan lìmọ̀já àbí rasulullah sallam kò sí ti ń jẹ́ ìbádà tá a gbà kó dá títí tí èè jẹ́ kí ìbàdàn ò tó jẹ́ makabula indala nǹkan méjì ni ó wà lára rẹ̀ alákọ̀ọ́kọ́ onímọ̀taba yóò tẹ̀lé sísúnà níbi ọ̀sán ni lórí ìbàdàn ẹlẹ́ẹ̀kejì pé yóò jẹ́ xaali sọ́niwájú láì subahana wa ta'ala yóò jẹ́ torí ọlọ́run kó so lè yẹn fi ṣe ntí ìdí bẹ́ẹ̀ ìbàdàn wa yóò jẹ́ ìbàdàn tó lálàáfíà àwọn táwọn ní gateway state á bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí nǹkan méjì fẹ́ ṣe ìsọ̀rọ̀ àkídà àwọn èèyàn bá a ṣe fẹ́ tún àdìọ́kà àwọn èèyàn tá jẹ́ mùsùlùmí lóko tí wọ́n ṣe mùsùlùmí níṣe àti ìgbàgbọ́ bá a ṣe fẹ́ tún ṣe abẹ́rẹ́ ṣe lórí ẹ̀ mo fẹ́ recommend àwọn methods táwọn afa náà máa ń sọ fún wa pé ká lò èyí sọ inṣàlá ọ̀tàlá díẹ̀ mẹ́lẹ́ ni. ẹlẹ́ẹ̀kejì àṣẹ lórí islahu ìbáàdà wọn láti ṣe àkúnṣe ìbáàdà wọn hàtàtàkùnà sọ yìí hàtàn kí bàdá yẹn bá lè dìbàdà tọ́lọ́wọ́ gbà tí wọ́n lálàáfíà tọ́lọ́wọ́ yẹ̀wò tí wọ́n fún yẹn lẹ́sàn-án lé lórí àṣẹ lórí àti yípadà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àfọwọ́ ahmed bunu tẹ́míyà ọmọ akẹ́rẹ́ ibn qayyim al-jawziya rahimahumullah ta'ala ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n kọ sínú àwọn tírà mọ̀júmọ́ fatawa mujaladul awal mujaladul fani de mujaladul khamis volumes one to volume five mọ̀júmọ́ fatawa lórí akida ni ima tawhidul luya tawhidul bubiya tawhidul asmi wasifa àti ẹ̀ẹ́tẹ̀kọ́dù salaf ẹ̀ẹ́tẹ̀kọ́dù salaf ó di mujaladul méjì ni inú mọ̀júmọ́ fatawa kíni jẹ́ àkídà àwọn sàláfù volumes méjì lè ṣèyàn á dáhùn yẹn padà pẹ̀lú pàwọn tá a fẹ́ pẹ́yàn á lọ gbọ́n tí ń jàkídà yìí yé á wà dáhùn yẹn padà sórí rẹ̀ pẹ̀lú lo àwọn techniques táwọn afa máa ń recommend lára àwọn àsáálìbù táwọn afa tí wọ́n ń recommend pé kéèyàn lò tí Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala tó ń gángan sọ tó sì sọ̀rọ̀ lé lórí púpọ̀ nù Zadul Ma'ad ń bẹ̀rẹ̀ Zadul Ma'ad al-Mujalladul àti tíra rẹ̀ kátó pé ní kìtàbù ma'arifi sunniya kìtàbù ma'arifi asunniya Ibn Qayyim Jawziyya náà ló ṣe òun ò tó mi pọ̀ o ewé rẹ̀ ju bí eighty four pages lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ náà ojú ìwé one thousand pages lọ kìtàbù ma'arifi sunniya àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí nípa method àti ntí bàbá wa Muhammadu bin sọ́lá al-Uthaymin tóun náà adult nínú sẹ́dí Riyadis Salihin rẹ̀ òun ni mo fẹ́ fi sọ̀rọ̀ yìí wípé ìkànnù mẹ́tọ́ọ̀dù yẹn ni pé àtàwọn èèyàn jí padà sí hakida islamiya èyí tí ànábì muhammad sàmú wá fún aráyé táwọn sahaba radiyallahu anhum ajma'in tí wọ́n gbà tí wọ́n ṣẹlẹ̀ lórí tẹ́ kúlé lórí tàtòrí ẹ̀ já gbogbo ogun ẹ̀sìn tájà tàtòrí ẹ̀ filẹ̀ fọ̀dà ẹ̀ fẹ́ bílẹ̀ tàtòrí ẹ̀ kó ní gbogbo olú tí wọ́n ti bí wọn lọ sáwọn ìlú mi lágbàáyé tí sàrí wọn fi fún káàkiri orí ilẹ̀ ayé èyí tí wọ́n ṣiṣẹ́ lé lórí wọn á dá padà sáwùjọ pẹ̀lú oríṣi ọ̀nà mẹ́ta ọ̀nà alákọ̀ọ́kọ́ ètò kọ́ọ̀dù àkìdá yẹn gangan fúnra ara wa sínú ẹ̀mí tiwa náà torí pé nǹkan kan ní ìpè ní àkìdá títí tí èjókòó pẹ̀tẹ̀pẹ̀rẹ̀ sí gbá àyẹ̀ ẹni tó ni àní pé nǹkan ní àkìdá tí èjókòó sí gbá àyẹ̀ ẹni tó ni gẹ́bí ọ̀rọ̀ táwọn àáfà sálàfù sọ̀lẹ̀ gbóló yẹn ni mò ń lò nísìnyí torí pé àwọn ọmọ wa tá ń da ìlú rú wọn ní ọ̀tọ̀ ní sálàfù sọ̀lẹ̀ ọ̀tọ̀ ní ahlùsùn wal mọ́ ní ọmọ tí wọ́n ti ń jẹ́ sálàfù sọ̀lẹ̀ èmi sakiri mọ̀sọ́bẹ̀ sọ̀lẹ̀ àfọ̀dẹ́n mo lọ ọ̀ma mo ní ẹ̀kọ́ mẹ́wàá àwọn ọjọ́ kẹ́sì kí ojú ìwé ti ń jẹ́ sálàfù sọ̀lẹ̀ wọ́n ń wí lẹ́nu pé sálàfì làwọn ọmọ tó mọ sálàfì wọ́n ń wí ni wọn ọmọ tó mọ sálàfì tẹ́ ẹ bá kọ́ mẹ́wàá àwọn ọjọ́ wọlé wọn ọmọ bẹ́ẹ̀ wẹ̀ wá wọn ọmọ tó sálàfì ó dìgbà ń bá tó pé hundred kàtó márùn wọn tí ọmọ sálàfì wọ́n ń wí lẹ́nu Saudi Arabia kan béèrè kí ni jẹ́ sálàfù sọ̀lẹ̀ abdulrahman soweyani láti Riyadh hmm. ní nàìjíríà náà ni ó béèrè nbàdàn ngbà tó déwò tó béèrè lọ́wọ́ padà olùkàkùn ń wuye tọ́mọ̀ ń pa ẹ̀ ní ẹ̀ kàn pé ní sálàfí sálàfí ni ẹ̀ mọ̀ sálàfí ọjọ́ <laughs> ìdíje sálàfí ẹ lọ àwọn tíra báyìí gbogbo àlàyé rẹ̀ ńbẹ́ ńbẹ́ èmi náà gbé kanú àwọn tíra wọn o èmi náà gbé kanú ẹ̀ wá zadu duat <laughs> ah, àwọn èèyàn pé àwọn ní sálàfí wọn ò mọ̀ tó wọn sálàfí wọ́n á tún ya sàláfì àti alùsùnà wàlìjàmá àwọn gbàgbé wípé àwọn tí wọ́n ń tẹ̀lé alùsùnà wàlìjàmá náà làwọn bàbá òun ní tẹ̀ ń pè ń sàláfì wọn àmọ́ bẹ́ẹ̀ ta ni imaamu alùsùnà wàlìjàmá imaamu ahmed bin hanbal rahimahullahu ta'ala wa huwa mina sàláfì salih mina sàláfì salih ahmed bin hanbal nínú àwọn sàláfì salih ni àlùsùnà wàlìjàmá khairu kuruni qarni thumma ladhina yalunahum thumma ladhina yalunahum ó sì dákẹ́ lẹ́yìn tó sọ mẹ́ta ń tán ìgbà tó lóore jù centuries tó lóore jù láyé nínú gbogbo ìgbà koron kọrinu lẹyọkan rẹ ìgbà tó lóore jù nínú gbogbo ìgbà láyé òní kọrin ní òní century tèmi gangan lónú ẹ ọgọ́rùn ọdún tí mo wà nù ẹ kótó kó láyé tó sọ ọjọ́ kan orúkọ ní sẹni kan lókè àfa àtọ́sí sáré kọ́ ni muhatọ́ imam malik rahimahullah ta'ala ó ní sàbẹ tó kú káyìn ló di ninety seven years ẹnjọ tani bìtẹ̀ sàn sọ̀rọ̀ tó kú láyé kò sí ẹni kátí bẹ́ẹ̀ ń jókòó tó kọjá ọdún láyé torí pé ẹni tí ń sọ̀rọ̀ láyé àti kọ́ adìrẹ hawa gẹ́gẹ́ bí ayé tí mo wà nù sọ́ọ̀tù najim lẹ́ẹ̀kan ẹni huwa illa wahyun yuha sọ́ọ̀tù najim sọ́ọ̀ fifty three ayé kejì àti kẹta tọ́ alimuhimu àwọn tó sẹ́ńtìrì tó tún lóore tẹ̀lé òun ni tó tẹ̀lé tèmi fún malẹ̀dé náà yẹlò náà àwọn tó tẹ̀lé àwọn ọlọ́tọ̀ wà ní ọgọ́rùn-ún àkọ́kọ́ ọgọ́rùn-ún àkọ́kọ́ ń bẹ lánàá yọ̀sán wọn bẹ̀rẹ̀ àwọn sàábé wa kọ́lọ́ máa yọnu sí wọn ọgọ́rùn ọdún tó tẹ̀lé ọgọ́rùn lẹ́yìn ilé ọgọ́rùn-ún tó tẹ̀lé ó mi pè three hundred years nù lẹ́yìn bẹ́ẹ̀fà níbi Muhammad sallam inú three hundred years wa ni gbogbo àfa alálàtà àdárúkọ ọ̀run ẹ̀ gbogbo ọ̀ sáyé inú ẹ̀ ni Imam Maliki ti sáyé inú ẹ̀ làbú àrífà ti sáyé inú ẹ̀ ni Ahmed bin Hanbal ti sáyé inú ẹ̀ ni Shafi ti sáyé inú ẹ̀ ni Hasan Basri ti sáyé inú ẹ̀ ni Sufyan Thawri ti sáyé inú ẹ̀ ni Ibrahim Nakhai ti sáyé gbọ́ Ibrahim Rahiwayi gbogbo àwọn afa àwọn afa tẹ́tọ́ àwọn gẹ́gẹ́ lápẹ́ sálàfù sọ̀rọ̀ máa sahaba radiyallahu anhum ajma'in inú ọgọ́rùn ọdún mẹ́ta gbogbo ti sáyé. àádáhùn èèyàn padà pẹ̀lú pàwọn gẹ́gẹ́ tá a fẹ́ pé èèyàn síbi àkídà yìí àkídà yìí ni mẹ́lọ́dọ̀ àwọn náà àkídà àkídà pọ́lọ̀ nìkan lọ́lọ́run nǹkan mìíràn sọ̀rọ̀ lẹ́yìn ọlọ́run tá a gbàgbọ́ tá a máa jọ́sìn fún tá a máa tẹríba fún tá a máa tẹ̀lé òfin rẹ̀ tá a níyapa rẹ̀ kò sẹ́lómi lẹ́yìn ọlọ́run tá a wà láṣẹ sọ́dọ̀ ẹ̀ tá a níwà nǹkan lọ́sọ́dọ̀ ẹ̀ ní àfọ̀dọ̀ ẹ̀ wàmà umiru ilà liyamudulayi muhulizi nàlàhùn dínà hùnàfà. حنفاء ويقيم الصلاة ويؤت الزكاة وذلك دين القيمة sọ́ọ̀tù báyìí náà nù lámìyà kún ilẹ̀ dínà káfàró ayẹlẹ́ karùn-ún tọ́lá mi sọ̀rọ̀ pé àpamọ́ ìlàsà ju pé kan sì wọ́n lọ́ọ̀bá lọ. àkídà àwa náà ó di sọ́kàn ètò àwa di sọ́kàn ni yóò máa jáde níta àwa náà ta ni ahadu sunna wal máa ní wa àkídà táwọn fi kẹ́ torí pé mo tó fẹ́ padà yìí tẹ́lẹ̀ yọ pé ahadu sunna wal jamaa orí ìka méjì náà gbogbo afa yìí ń sọ̀rọ̀ lé lórí mẹ́ kọ́dà tẹ kàwọn tí a tẹ̀mí ga kó wa mẹ́tẹ̀ẹ̀ta tí mo kó dání ti gbogbo àwọn wí náà alákọ̀ọ́kọ́ ni akidatan wa fikihan torí pé wọn ò ní í ṣe kankan àyàfi tí ọlọ́run pa aláṣẹ kankan ní ìtìkọ́dù ẹ̀ àti táwọn yóò sàn ṣe ìtìkọ́dù ẹ̀ àkídànù fikihan á ṣàlùwàlá ni á ṣe tàyámùmù ni a kírun ni á gbàwẹ̀ ni á yọ zaka ni ìgbéyàwó gbogbo tá à ń ṣe ní ìbàdàt àyàfi tá a bá rádìsì lé lórí láti kìyàsọ àbí ìjìmọ̀ lé lórí tí nọ́ọ̀sì bá ilé wa lọ́la lórí bá a ṣe ṣe nǹkan kan a gbọ́dọ̀ filẹ̀ fún kàmi. tàbá ní àlùsùnà wal jamaa ni wa túláàsì ni kìdá àwọn jẹ́ àkìdá àlùsùnà wal jamaa túláàsì ni kí ìbádà ajẹ́ ìbádà àlùsùnà wal jamaa. eléyìí ni ó pè mí lọ síbi pé àtẹ̀mí àtẹ̀yìn tá a bá ń bá nǹkan kan bọ̀ bá a ṣe ń ṣe bọ̀ tẹ́lẹ̀ bó ti wù kí nǹkan yẹn máa la tó tá a bá rí tá a bá ṣe kò ń gẹ tíra tó mú ẹ̀rí wá pé bá a ṣe ń ṣe nǹkan lẹ́ka ṣe súná rè tó sì dájú pé kì í ṣe pé òun wí tiẹ̀ kì í ṣe pé òun náà fẹ́ dámújábù lẹ̀ á padà bẹ́ẹ̀ ni kọ́dà tó máa la tẹ́lẹ̀ á jù ú lẹ̀ ni tá a bá fẹ́ já alùsùnú wà jàmá lóòótọ́ tá a fẹ́ wà pẹ̀lú sálàfù sọ̀lẹ̀ yọmọl kìyàmà á padà bẹ́ẹ̀ ni tó yẹ tó ṣáájú ọ̀tá ń gbé sálàfù sọ̀lẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ kan láàárọ̀ tí wọ́n bá yọ padà lọ́sàn-án ọ̀sẹ̀ tí wọ́n dáhùn náà wọ́n yí padà sórí tí wọ́n yí tá a padà sórí tọ̀sán o tí wọ́n bẹ lè wọ́n fi nǹkan àárọ̀ lẹ̀ wọ́n máa ṣe tọ̀sán padà ni tó yẹ fi ń bá àlè Imam Shafi ọ̀tọ̀ ni ìdájọ́ tí Imam Shafi ṣe ńgbà tó wà ní Baghdad tó wà ní Iraq nígbà tó dé mísọ ìdájọ́ rẹ̀ ń yí padà díẹ̀ díẹ̀ kàtí rẹ̀ Imam Shafi yọ̀wọ̀ pé ìdájọ́ ń yí padà ló fi jẹ́ pé wọ́n sọ pé Imam Shafi fil qadim wa Imam Shafi fil hadith ìyípadà dé ni pẹ̀lú advancement ìmọ̀ rẹ̀ ìmọ̀ lọ́wájú ìmọ̀ pèsè nǹkan ó dé society kẹtí society yẹn dictate nǹkan mi so wọ́n tó tún padà sí pé kí ni kìtàbà sọ̀rọ̀ pé ká ṣe mi tá a dé yìí ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ́tò yẹ <laughs> àkídà ahalu sunna wal jamaa àkídà yẹn làwọn ló di ọkàn àkọ́kọ́ nù kí n má waste time títí táwa tá a fi lákìí dá yìí tá a fi ṣe xidima fàkìdá yẹn láàrin àwọn èèyàn tí ò tí ì ní. ẹ ń bá yàrá ẹ kó láàrin àwọn èèyàn tó kù kò ní rí èèyàn tó ṣe. kúnú máa nọ́ọ̀sì kà sọ́járì mọ́tìmíra yàrìmíhì nọ́ọ̀sù bilhajar wàtàrìmíhì mìfàmàrì. ìkànnì àwọn afáàlọ́ sọ bẹ́ẹ̀ máa bẹ láàrin àwọn èèyàn gẹ́gẹ́ bí igi eléso igi ọsàn igi mango igi àgbálùmọ̀ igi òro yẹ́gbẹ̀hìn náà sùbìlì hajar táwọn ọ máa lo òkúta máa ti kuma, mà wàtàrí ẹ̀ǹbẹ̀ thamar tó máa fẹ́ lẹ̀ ká máa padà èso tí wọ́n jẹ tí wọ́n mú ní ọlẹ́ padà. tí ọ̀tún àwọn èèyàn ṣe àfi tá a bá fẹ́ dúró pé adẹ́gun odò ni wá bá a ṣe wà ẹni ká mọ́ ẹni tí ọ̀tún èèyàn ṣe yóò rọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn ni yóò rọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn ni àdébísọ̀ àṣà rọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn làwọn èèyàn yí ولو كنت فظا غليظ القلب لانفضوا من هولك فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من هولك عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا أزمت فتوكل على الله إن الله يحب المتوكلين جزاكم الله خيرا ولا مبياس ọ̀rẹ́ mi pàtàkì láti bìrì ń bá rí. ọlọ́run tó láàrin ga ó jẹ́ ká mọ irú báwo yọ̀ sáà ń ṣiṣẹ́ ayé ó jẹ́ ká mọ àbí ọ̀sọ̀làm ọwọ́ ọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn àfa ó sì yí wọn padà a rí inú àwọn ọ̀dọ́ lásìkò yìí wọ́n ní ká kóra àjọba ìwọ́n ní bídíà ni <laughs> ẹ gọ̀ bàjẹ́ inú àwọn ọmọ ogun ọlẹ́wà ẹ̀ nílà àkàyè ẹ gọ̀ pọ̀ tẹ́yìn ọ̀bá gbọ́ àmọ́ sọ̀rọ̀ ẹ̀ ànábi sọ̀rọ̀ sàlà inú ọjà inú ọjà táwọn yẹn ti ń ná ọjà ànábi kúrò nínú ilé rẹ̀ ọlọ́ba àwọn mẹ̀mẹ́ka ọlọ́ba àwọn yẹn lójú ọjà mi ti ń tajà ọlọ́pẹ̀ yẹn lójú ọjà ẹ wá dá apè yẹn sí mọ́sáàsì apè yẹn sí fíldì ó di àrà tànábi lọ́ba yẹn lọ́jà tànábi sọ̀rọ̀ sàlọ́ bá yẹn ní oko abúlé ìbónú mọ̀ sí ó di inú oko wọn lọ́ba lọ́ba inú oko wọn ló ti bá ìsàmù kí mọ̀ sí inú ibi ọba ti dẹ̀nà lọ wọn lọ ti gba ìsáàmù lọ́wọ́ àníbi ọ̀sára àní èèyàn lo oko rẹ̀ àníbi lọ́ba lóko ẹ̀yìn tí ń darọ́ lọ́ba bí tó ṣe lọ́ dẹ́nà láti pèsè ìsáàmù subahánilá ilẹ̀ azim. torí pé èèyàn di mùsùlùmí èèyàn di mùsùlùmí lásán bí sùn ìláyà àníbi ọ̀sára ebi tá a bá sísun láì jẹjẹ tá a mú tá a mú ibo ti parí àníbi ti tọ́ ìfúnbẹ́ mi ti lẹ̀ lóko ó dúró sẹ́mi nú oko dàbí nù lójú ọ̀nà ti gbogbo àmà ó tún àtẹ̀wùtẹ́ ibà ó dúró sinmi ó fẹ̀yìntì igi ọ̀pẹ bó ti fẹ̀yìntì báyìí ló sùn lọ àwọn tó lo kó sọ fún ẹrú wọn ẹrú wọn ta ló morúkọ ẹrú ọ̀hún ẹ máa morúkọ rẹ̀ ọ̀nàwọ́ orúkọ ẹrú tí wọn dá sí tẹ́lẹ̀ ogbé mílíkì wà fún àdúgbò ọ̀sán kí lórúkọ ẹ adásùbùnù mẹ́ta ọmọ ìlú àdébí Yunus bùnù mẹ́ta aleyhi sọlátù ọ̀sálà adas ọlọ́run sẹ́lẹ̀ sáré tí a kàn jẹ́ àtọ̀ríkò ìlànà gateway into the, into the heart àtọ̀ríkù ilà kòló gateway into the heart ọ̀nà tágbàdé inú ọkàn tí a kàn ní jẹ bẹ́ẹ̀ àníyàn sáfẹ̀tì ó sùn lọ torí pé ó ti rẹ̀ ẹni tẹ́jẹ̀ ti bu gbogbo rẹ̀ ẹni wá jí pẹ́pẹ́ wọn ni àwọn ọgá mi ní gbé mílìkì fún ọ àníyàn sáfẹ̀ mu wàrà tán fún wa ọ wọn ni ọ wá sọ president abdasu pé bisimilá ant abo ọ àníyàn muhammadu ọlọ́run sọ́ra àríwá mi yẹ kékeré lóko tiẹ̀ náà ọ ní adásùbùnú mẹ́ta àní adá ní ọmọ ya ọmọ lu ọmọ ya mi Yunus bùnú mẹ́ta adásùn abiná yẹ kí báwo lọ sí Yunus jọmọ ya rẹ anta mi mẹ́ka wà adásùn wà Yunus mi mẹ́ta àní sọ pé alambiya àhìlátù àbá gbogbo tí dáná bí Ọlọ́run ọmọ bàbá ẹyọ kan oṣù ni wọn wà ó mọ àtúmù ṣàtà ìyá wọn lọ tó dáná ìkóso lọ́rọ̀ gbogbo wọn ṣe ibi ẹ ti bí wàtà wọn tó bí wọn lọ àdásù wa ní kí ló fi bísímìlá yẹn mọ̀ ọ̀rọ̀ tí ń sọ ohun tí ó tètè kú òkò gba bọ́ lọ́wọ́ rẹ̀ kó máa padà bọ̀ làwọn ọ̀gá rẹ̀ sọ pé ẹ lọ́ọ́ pe ọmọ wa o kí ẹni tó jókòó ọmọ bà wọn lẹ́rú jẹ́ kọ́mọ bẹ̀rù àwọn jẹ́ ìgé sàwọn. kátó lọ́dọ̀ rà mí sọ pé nǹkan báyìí ọmọ sọ pé ashhadu an la ilaha illallah wa annaka muhammad wa àdásù làáfà tó yẹ tọ̀rí kó ilé àkùnrin sọ yìí pé àdéhùsán pàdánù gbogbo ara tọ́ ìfò ó jèrè àdásù bínú mọ́ta lójú ọ̀nà pẹ̀lú bísímìláì tó wí tó mu wàrà bísímìláì lọ́sọ̀ ni kó dó sojú mùsùlùmí látọ̀wọ́ ẹ̀. wàlá ó kọ́lá sẹ́rán àhàlẹ́ tọ́wá wí jájá sẹ́sẹ̀ mẹ́lú yẹ. ṣùgbọ́n ó fi ṣe ojú ọ̀nà lọ sínú ọ̀kẹ́ nìkan ìtàlẹ̀ kakẹ́ ìwí ìlú yìí kí wọ́n tó jẹ nǹkan wọ́n tó mu nǹkan òun ò wí lójú ẹni tọ́jẹ́rú ẹrú sì di mùsùlùmí látàrẹ̀ bisimilá. àárọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn láàfin èèyàn tó ṣe àárọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn láàfin àwọn èèyàn tó ṣe kì í ṣe pàdọ̀ta gbogbo aráàlú àwọn àdádó láwọn ní kàtìmọ̀lẹ́bí yọ. sẹ́kà bẹ́ẹ̀ ká dùn mí rahima Allah ta'ala ẹ̀ tó bá wí tẹ̀sí wáàsí wọn rí ní Kaduna tí wọ́n ń ṣe ibi ilé wọn gangan títí títí ó kàn tinú ọgbà lé orí bí wọ́n ṣe tún àkédá àwọn èèyàn ṣe ni wọ́n ṣiṣẹ́ lé lórí tí wọ́n kú láyé tẹ̀síìrì kúrò àti wọ́n ṣe nítorí àkìdá yìí tí ààyè bá òun náà ló fa gbogbo wàhálà àwọn lórí ẹ̀ ẹ̀ ń bá sẹ̀sùn mọ́ wọn mọ̀ yìí pé ìlapa kékeré kọ́ ni wọ́n ní lókè ọ̀ya níbi ká yí àkìdá àwọn yẹn padà sí àkìdá tó sọ yìí hà táwa náà ń pera wá sí pé táwa náà àwa tá a jẹ́ àfáà ká lọ bá wọn tíra yìí kalẹ̀ táwọn yẹn bá ń du ipò imam ẹ̀yin ẹ̀ dupò oníwàásì táwọn yẹn bá ń dupò imam ẹ̀ dupò oníwàásì. Mm ẹ̀ ń bọ̀ àjẹ ìmáàmù ń jọ́ tẹ́nìkan kò ní challenge yín mọ́ ẹwọ náà ka àwọn èèyàn lọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ fi táwọn èèyàn ṣe káwọn mùsùlùmí ló kọ́ ọmọ kù kèfèrí ẹwọ náà kan wọn lọ pẹ̀lú kíkọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ká lọ bẹ̀rẹ̀ àwọn tíra ìdíẹ̀ díẹ̀ bàbá parí ìkan tó kéré ẹ̀mú mi tọ́ tẹ̀lé mi ńlá bí ka kékeré yóò ti lójú torí baba lè bẹ̀rẹ̀ fọ́mọ bẹ̀rẹ̀ kọ́mọ wa lọ dìbò ọ̀dà kókó ń bọ̀ ọ̀dà kó dìyà kókó ń yà kó di baba kí ìmọ̀ yẹn fi lè tẹ́ ọba dé yunifásitì primary náà ní ìbẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ graduate steps ni títí sẹ́yìn èdókè ẹ bá ní step tó mẹ́ lókè ló fẹ́ gbẹ́sẹ̀ sí láì kọ́kọ́ gun tilẹ̀ yóò ṣubú ni ó fẹ́ yìn lélẹ̀ ẹ bẹ̀rẹ̀ ńlẹ̀ ojú ọ̀nà kejì nu pé ká lọ di gbogbo àdúgbò mú gbogbo mọ́sáàsì àdúgbò tẹ́nìkọ̀ọ́ká ti ń wá ẹ lọ dì mú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lórí bá sì dáhùn yẹn padà sórí akédàtú sẹlẹmà tá a bá rí ìwọn ṣe fọdún méjì mẹ́ta mẹ́rin táwọn èèyàn ti ní ìyípadà ẹ̀mí pọ́ùn bíi ṣíríkù àti kófùrù ti ń bẹ lọ́dọ̀ wa yìí ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fíkì gbà yẹn káwọn tíra ìdájọ́ àwẹ̀ ìdájọ́ àlùwàlà ìdájọ́ ọ̀run ìdájọ́ tayamum ìdájọ́ ìdájọ́ haidọ̀ ìdájọ́ nifas gbogbo ń tọ́jẹ́ mọ́ kọ́ máa tẹ̀lé torí pé tí o ti lákèédà tẹ̀ ń sọ̀rọ̀ ọ̀run fún bọ́ bá kírun àní gbà wọn ẹ̀ mọ̀n amìlà amìlà nù wa ashraka maya ghayri taraktu wa amala taraktu wa shirika nínú riwaya mi nínú musnad imam ahmed ẹ kẹni tó bá ṣiṣẹ́ kan mẹ kọ mi àdìsí kùrúsẹ ni wọn kọ ń lé àti ń tó ṣe àti ń àti ń tó ṣe ń kọ wọn ni tàlọ wa bá ṣiṣẹ́ lórí ẹ nǹkan kejì nu ẹlẹ́ẹ̀kẹta alayọ ajila zaman ẹ bá fẹ́ tó yàn ṣe kánjú o ọdún márùn-ún rẹ̀ ta ti ń báwọn yẹn sọ̀rọ̀ tí wọn ò gbọ́ wá kò lè ràn án ètò máa níbi sọ̀rọ̀ sàn lọ ọdún mẹ́tàlá mẹ́ka tẹ́pẹ́ èèyàn tí ò pé ọgọ́rùn kọ́lá tí ò pọ̀ gọ́ta ló gba Islam yóò jẹ́ ẹ̀rí lórí wa pé ìtàníbi wa fọdún mẹ́tàlá ṣe tí ò lápá bọ̀rọ̀ àáfọ̀gbọ̀n ọdún ṣe wọn ò ní máa pé èèyàn wí kankan ẹni tí ó tún lù ṣe ò ní kánjú ẹni tí ó tún lù ṣe kò ní kánjú ẹ̀rọ bí nàìjíríà ṣe dà lónìí wọ́n ti westernize wa pátá wọ́n westernize brain wa wọ́n westernize culture wa wọ́n westernize language ẹnu wa wọ́n á sọ á di àjòjì lórí ilẹ̀ bàbá wa ọjọ́ kan sọ kọ́lọ́ bẹ̀rẹ̀ níta ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ nineteenth century ni lóòótọ́ alapa ní twenty first century ọwọ́ alapa lónìí débi pé taba kọ́ wa jọ kọ́dà wa mùsùlùmí taba kọ́ mẹ́wàá wa jọ inú mẹ́wàá mẹ́rin ní ọwọ́ satan trousers tí èsì aṣọ kankan lásán nàìjíríà àtà àwọn ẹlẹ́hà ṣòkòtò jíǹsì bẹ́ẹ̀ lábẹ́ jìbáàbù we have been wàhálà ìtẹ̀gìrì bíi ti dórí wa we have been westernized completely westernized wọ́n ti sọ adájọ́ yìí in the name of muslims not in the name of <laughs> westernization àbí modernization wọ́n ti yí wa padà àwa náà ta fẹ́ tún ìlú ṣe àwọn èèyàn ti bá nǹkan kan rẹ wọ́n bá pàtà rẹ wọ́n bọ́dọ̀ rẹ wọ́n bá òkúta rẹ wọ́n bá rin rẹ wọ́n bá àfa rẹ pa àfa lọ́lọ́ àwọn àwọn oníjẹ ọlọ́run míì mọ́ta bá ti rí àti lọ́lọ́run <laughs> wọ́n sọ ẹ̀fọ́ àwọn àfa táwọn àfa ṣe ń gbà pé àlè rọ́lọ́ yìí náà láàrin náà lọ́lọ́run wa olóòsì gbà sọ́dọ̀ pé òun náà lọ́lọ́run wọn lóòótọ́ ọgbà tí wàá ti takò wọ́n ti bá rẹ àáfẹ́ ojúbọ wa fi jáyàn lẹ́nu ọmọ ni ojúbọ wàá fi jáyàn lẹ́nu ọmọ níjọ bá gbìyànjú lẹ́nu ọmọ nígbà ọba fún níjọ kìíní níjọ kìíjọ kẹta ní tó gba tú lásìkò ìjẹ máa gbélé kébi ọmọ pàmí kù. àwọn èyí tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn fẹ́ gbà kó lọ́dọ̀ wọn wàhálà kékeré kọ́ láṣẹ á ní sùúrù ni. nǹkan kẹta nu níbi ìbáadà àfẹ́ ìbáadà àwọn èèyàn padà báwo làwọn náà ṣe ń ṣe báwo làwọn náà ṣe ń ṣe àwa náà ọ̀pọ̀lọpọ̀ wa náà alùsùn àjàmá ló kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ náà ó ṣe ìbádà náà tó nǹkan àìmọye wọ́n tẹ́pẹ́ gbàgbà fẹ́ ṣe kámẹ́ni ó tó wọ mọ́sáàsì kò ní ṣe náfìlà kankan síwájú ìrun wákàtí márùn tó ní náfìlà tó bá sì sálámà ìrun wákàtí márùn kan yóò tún jáde ta yóò tún lọ ṣe nǹkan míì tó ní ṣe náfìlà àálù súnà náà sì ni súnà súnà rọ́ọ̀tìbà súnà súnà ní rọ̀wátì ni wọ́n náà lójú rẹ̀ tó tó àti jẹ́ rọ̀wátì lórí kò ní ṣe náfìlà kò tó kí kò sí ní sẹ́nfìlà yẹn aṣù kò ní ṣe náfìlà tó kí mọ́gì kò ní ṣe náfìlà tó kí kò ní ṣe náfìlà lẹ́yìn rẹ̀ ìṣáì kò ní ṣe náfìlà tó kí kò ní ṣe náfìlà lẹ́yìn rẹ̀ rákàtí ni àti wítìrì ni ló fẹsẹ̀ nílẹ̀ tó àti jẹ́rọ wá tí bo etí bo wà wa kọ̀ọ̀kan kìyàmù lé torí káàdì ìwọ ò wá sí lórí ìrìn àjò o ò sẹ́dáfẹ́ ò tó kí wọn náà o ò sẹ́dáfẹ́ àrí wọn náà àálù súnà sí ni wọn náà súnà náà ni wọn náà ń kọ́ ọ náà àsìkò tó yẹ kó ṣe tìlàwà tùkùrù alùkẹ́rìm ọ̀rọ̀ yàrá àdúrà ọbásanjọ́ sẹ́nẹ̀tì house of ẹ̀sìn wọn náà fi sọ o ò ṣe tìlàwà láàárọ̀ òsì lọ́sàn òsì lálẹ́ àálù súnà náà ni ọ àwọn àdìkárì nàbàwí àwọn náà ò ṣe àálù súnà náà ni ọ lóko lásán ẹni tí a da sọ fún ni fákìdù ṣe láyọ̀ ọ̀tẹ̀ ẹni tí a da sọ fún tọrọ ẹ̀ láwò ẹni tí ò ní kalọ́dọ̀ ò lè fún yàn ẹni tí ó ṣe ìyípadà ìbáàdà àwọn èèyàn wa lẹ́yìn mo sọ̀rọ̀ kan ní sẹ́mínà kan ní islamic high school ní ninety bóyá nineteen ninety one nineteen ninety two mo ní iṣẹ́ tí wọ́n bá ṣe lókè ọ̀yà láti sọ ilẹ̀ haúsá dilẹ̀ sẹ̀ríà padà tá a mọ̀ pé sẹ́ríà ó ti bẹ̀rẹ̀ nínú before kí two thousand tó tó a kàn sọ̀rọ̀ lórí pé ọ̀nà wo ni sẹ́ríà ìgbà dìde ni mo fi ṣe lecture lórí ẹ̀ bí wákàtí mi jàbọ̀ ọjọ́ náà mo ní tẹ́ máa ṣe láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí sẹ́ríà bá dìde nílẹ̀ haúsá ọgọ́rùn-ún ọdún ta ti ṣe yorùbá kò ní dìde àwọn ìyàlẹ́ ni mo ní kì í ṣépè kẹ́ ẹ tó yí wọn padà nígbàgbọ́ pé kí wọ́n kó òdòdó sàkán di mùsùlùmí gidi iṣẹ́ kékeré kọ́ ẹbí àwọn bàbá ta náà ta náà balẹ̀ kọ́ dẹ̀ dórí bàbá tí fi máa mọ̀ lù káàkiri ẹbí ń kírun ẹbí àwọn ń kírun ẹbí chief imam bẹ́ẹ̀ yẹn gàrí tí wọ́n máa wo olówó ti mẹ́ wájú pé tọba sálámà ló báyìí wọn wàláhì wọn ò ní ṣe subahana ilayi kankan wọn ò ní ka ayatollah kùsì wọn ò ní ka ikhlas wọn ò ní ka baraka wọn ò ní ka nas wọn ò ní ṣe subahana ilayi hamdu alahu akbar kankan wọn tètè bẹ̀rẹ̀ àdúrà ní káwọn lọ́wọ́ tó dìde owó iná làwọn náà ní tẹ́sì sí wọn ti gbàgbé àlùkè àmà ebi gbogbo iná làwọn náà rí iṣẹ́ kékeré yóò ṣe kó tó rí àfa àgàn yí padà lẹ́yìn yorùbá bẹ́ẹ̀ lẹ́yìn tí ò tí ì fa nǹkan kan ṣé báwọn àfa náà ní gbé nǹkan lórí ta ìbá àfa ní rìn ní wò ó tí ń sàdúrà lórí o tí ń kásẹ̀ rọ̀ tí ń kásẹ̀ rọ̀ káfí lórí ìdò ní o tọ́ kásẹ̀ kan rọ̀ báyìí pẹ́sẹ̀ gbọ́dọ̀ kalẹ̀ tó afẹ́ ká dọ̀ ọgbà káfí ni o ebi àfààní ebi máàmù náà ló di nǹkan tó wé òwú dúdú òwú kúkọ òwú fún tó gbé fún yẹn tó ní wọn lọ bọ̀ mọ́lẹ̀ lórí ta mẹ́rin ebi máàmù náà ni kẹ́ẹ̀tọ́ yí máàmù padà tó dá lẹ́yìn odó kó tó akẹ́ntì ọmọ kẹtẹ́lẹ̀ tó pé tá a fa àwáwí náà lọ́lọ́ wí lọ́dọ̀ tiẹ̀ ìṣẹ́ṣẹ́ kẹ́kẹ́ ni tó lè jẹ́ pé àwa tá a fẹ́ tó bá dá àwọn èèyàn ṣe àwọn èèyàn ò rí àwa náà ní kúndí wà ní wọn ò rí alẹ́ yìí tí ń tẹ̀lé àmì ọ̀sán lakọ ní kánà lakọ fúnra ọ̀sán ẹ̀sọ́ tún lásán. liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. dasakola wọ́n suratul Ahzab náà twenty one sura thirty three verse twenty one wọ́n ò rí àwa náà lẹ́nu tó pé ìta àníkẹ́ wọ́n ó ṣeun gangan ni wọ́n rí táwọn náà ń ṣe wọ́n rí àwọn pẹ̀lú ìfarabalẹ̀ lórí irun wọ́n rí àlùwàlá tá à ń ṣe dáa wọ́n rí pẹ̀lú wa a sì ní ọ̀nà sùúrù tá a gbà tó yẹn ṣe tí ọba kírun dá tí ètòrun kí èyàn kírun lójú àníyàn sára bí lóòótì kírun lọ́ọ̀tọ́run kí òkìlẹ̀ kejì olóòótì kírun lọ́ọ̀tọ́run kí òkìlẹ̀ kẹta olóòótì kírun ọdún wàdà ọ̀mọ̀ kíjú bá ń lọ. ṣé bá nàkàrà mi gbàgbé kalẹ̀ kò bú kò sépèlè ó sì èyàn kírun lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kò sọ pé sún òun ńgbà ojú wa lèèyàn sáré àti gbogbo bí ìfunfun tómi òde bẹ́ẹ̀ bá a ṣe ń wò nù tààrà wọ́n ti ọgọ́jọ ọdún tẹ́tí kí ọlọ́run nígbà nù yín èyí tẹ́ mọ̀ lọ́la ṣe kò sí kan lálù àlá kò sí kan lálù àlá o etí afẹ́ bẹ́yẹn sí wọn wọn ò rí lára àwọn ẹ̀ka ń ṣe yóò jọ ọlọ́run fáwọn èèyàn láti fẹ́ àwa náà wò pé báyìí lọ́yẹ̀ ká kírun báyìí lọ́yẹ̀ ká ságbáwẹ̀ báyìí lọ́yẹ̀ ká wọṣọ báyìí lọ́yẹ̀ ká jẹun báyìí lọ́yẹ̀ ká rìn wọn ò rí lára wa ni ìṣe torí ẹ̀ mo fi ń pe àwa tá a jókòó yìí wípé ẹ ká sọ fáwọn tó kù tá a bá jókòó lásán tá a bá ṣiṣẹ́ lórí yípadà lu wa a ṣe tiwa ọjọ́ òkú òde àpò mbẹ́ ìlú òní torí ẹ̀ yípadà. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين. جزاكم الله خيرا ntọ́lọ̀ ń winú òun ó bèèrè àwọn tó ránṣẹ́ òun ó bèèrè àwọn tó ránṣẹ́ níbẹ̀rẹ̀ Suratul A'raf ọ̀rọ̀ tó yí nígbà tí àwọn ará maka ará madina ẹ̀ẹ́ta hó láti madina àgbà islam láti lù wúlá lọ́dọ̀ àná ní maka ní mina tọ́lá musa bùbù nù mẹ́rin lọ rọ́dí aláàánú èèyàn wò yí pé torí èèyàn mélòó náà ti fọ́ dídí sàábẹ́ kalẹ̀ pé wọ́n bá wọn lọ lú torí èèyàn mélòó the first ambassador in islam máa lọ lú mi lọ wọn lẹ́kìn tó dé ìdíjọ́ tọ́jọ́ ìdàpín wọn bá ọlọ́run ibẹ̀ ni ọlọ́jọ́ kò sí tó ti bẹ́ẹ̀ sùn maka tó sì jókòó tí wọ́n bẹ́ẹ̀ káníbi ọ̀sán tó padà dé Madina kò sínú ilé kanú ilé Madina tí Islam ti débẹ̀ tí o ti sẹ́nìkan ti wí kẹ́lẹ́mọ́tò la ilaha illallah. iṣẹ́ ni àwọn ìpìlẹ̀ ṣe tá a fi rí Islam lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé tá a bá kò bí odò adágún tá a bá sàn dọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn ó kú lórí ṣíríkù àti kófúrò ni àfikátàn pàtó ọ̀rọ̀ mi nu apá kejì àwa tá a wà ní kálẹ̀ yìí ká kè sára lórí àwọn nǹkan díẹ̀ tí mo fẹ́ sọ yìí àwọn sàbáàbù mùsùlùmí àwọn ọ̀dọ́ mùsùlùmí tán dìde tọrọ pé láàjàmá tọ́pọ̀ náà sọ́ọ́rù jàmá àtàn láàjàmá jàmá àtàn ní báyìí àti ó sọ pé kò sí jàmá jàmá làwọn gangan àwọn àsìbáàbù láàjàmá kí gbogbo ọ̀rọ̀ kéèsì ẹ wo àwọn leaders láàjàmá ẹ rí i pé àwọn leaders wà frustrated nínú jàmá kan àwọn tó ṣe jàmá kan tó fẹ́ jẹ àmì ìtumọ̀ rámìrù jẹ ẹ tó fẹ́ fẹ́ àǹtí kan tóun tí ò rí fẹ́ tẹ́lò tí wọ́n fi fẹ́ lòmíì támìrù fi fẹ́ lòmíì tó wá ń bínú sí àmìrù pé fún èèyàn ẹni tóun fẹ́ fẹ́ wọn ò jóun rí fẹ́ ọ̀hún aṣọ pé jàmá ọ̀dà ẹ̀ máa fẹ́ fẹ́ òun ò ní fún <laughs> kọ̀sán tó ṣe sábàbù tí òfin yàwó fẹ́ kò ní sọ fáwọn èèyàn wọn òun fẹ́ fẹ́ àwọn gbàyàwó lọ́wọ́ lẹ́yìn máa gbọ́ bẹ́ẹ̀ sì ni kò lérí ìyàwó òun fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ aslan kò sí lẹ́tọ̀ọ́ kọ́ fẹ́ aslan tàbá tàbá jókòó ti ara báyìí kò tọ́ sí ẹni tó ti gbọ́ pẹ́ẹ́nìkan ti bá sọ̀rọ̀ ti gbà wọ́n ti mọ̀ pé lágbájá àti lágbájá ń fẹ́ra wọn kán sì ní káì lòun náà fẹ́ jágbà máa lọ́wọ́ náà sọ pé ò lè rí fẹ́. wọ́n á kó kan jọ tọ́pẹ́ ń pè lẹ́jàmá èèyàn mẹ́ta mẹ́rin jọ ń jókòó jọ sunday sunday àbíjọ sátidé sátidé wọ́n láwọn ń ṣe tàlẹ́ oṣooṣù pé òsì jàmá tí ẹ jàmá ọ̀bà máa bẹ́ ń kọ́ ebe àkójọ èèyàn ní jẹ́ jàmá ẹ ti kóra yín jẹ wálẹ̀ lówó kọ́lé ẹ̀ fi jẹ́ jàmá àbòsí ni ولتكن منكم أمة يدعون إلى الخير وأن, وأن هذه أمتكم أمة وكذلك جعلناكم أمة وسطا torí pé mo fẹ́ lo àwọn àyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà jazakum la kara a padà bẹ́ẹ̀ ní ìsìn. àwọn àwọn kan wà láwọn àwọn kan bẹ tẹ́ out of jahalu out of ignorance ni wọ́n fi ń tẹ̀lé àwọn tó fi láàjàmá àwọn ọ̀fẹ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ àwọn ò tí fẹ́ kankan bẹ́ẹ̀ ni kankan da nǹkan kan pọ̀ tẹ́lẹ̀ béèrè pé wọ́n ṣẹ̀ra wọn ṣùgbọ́n ẹni tó lọ bá wọn sọ̀rọ̀ pé káwọn ọjọ́ ṣe pọ̀ ẹni tó pé òsín jẹ́mọ̀ ni pé a máa ṣe tààlím ṣùgbọ́n àní pẹ̀lú ọkọ̀ kankan. òun náà sì gba fíkà onílàjàmá àwọn tó jẹ́ ìlọsẹ̀ntì wọn àwọn dò pé padà tí ó yẹ wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ti màláyé tá a ṣe tí mo ń bọ̀ àṣẹ díẹ̀ ń bẹ́ nísìn. àwọn kan ti wà báwọn tẹ́ pé ni wọ́n ń bá lọ bẹ́ẹ̀ gbé wàhálà sì mọ̀ pé láàjàmá ló jẹ̀ máa ni wọ́n ó sì sẹ́mínà wọ́n lọ kámpù dípò ká pè lámìírù tán ní òsì wọn á pè ní ìmọ̀ àbí ó pè ní mórúṣídù kẹ́límà ìmáàmù tó lọ sọ̀rọ̀ lọ dálẹ̀ ní àbánibàbí ìsàm mórúṣídù tó pera rẹ̀ ń bolo tiré jẹ̀lí ìlú rẹ̀ òun náà mu tiẹ̀ náà jáde tá a bá ẹni tí ń tọ́ni sọ́nà náà ni kò àmẹ́rù ẹni tí ń darí àwọn èèyàn Abubakar ọdún yanni ó ní wòlítọ̀ alẹ́kùn wàlásùbẹ̀ káyìrì kọ̀ ẹ fi mi ṣe olórí lórí ayé mi kọ́ ló lóore jù láàrin yìí o tẹ́ bá rí tí mo ṣe dáadáa ẹ máa tẹ̀lé mi o tẹ́ bá rí tí mo yí sẹ́kó mi dáadáa ẹ tún mi ṣe o. <laughs> amiru mumini òun ni umar bulu khatobu jẹ́ khalifa ni abubakar jẹ́ amiru mumini ni usman mumini ni ali. ẹ̀mẹ̀ pé bíi díẹ̀ àwọn abubakar umar usman ali ṣe lọ́dí ẹ̀la ọ̀fẹ́ máa kéwòn jọ̀ọ́ lọ bí baba muhammed sọ́lí ùtẹ̀mí ni bùnú sọ́lí ùtẹ̀mí ṣe sọ ọlẹ́lómi máa dísẹ̀ ọ̀ndẹ́ẹ̀dì oní gbogbo àdísẹ̀ ló ti mọ̀ ọ́n alùsùn náà kò sì kọjá àdísẹ̀ ọ̀ndẹ́ẹ̀dì tọ́sí àdìsí wa pé olùmọ̀ sanadu kọ́ mọ̀ mọ́tínú olùmọ̀ mọ́tínú tí ọmọ sanadu yóò àpè láwọn afa aládìsí. àwọn tí wọ́n wà di satisfy pẹ̀lú wọ́n jẹ́mọ́ another jama ní njẹ́lá jama táwọn gangan fúnra wọn di jama. èèyàn mẹ́ta mẹ́rin kóra wọn jọ wọ́n di forty wọ́n di hundred wọ́n làwọn ṣe tàlímù kí wàá níyìn. olùkọ́ kò jókòó nu yàrá rẹ̀ ọmọ katira rẹ̀ fún rẹ̀ ẹ gbọ́dọ̀ jókòó pọ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe lájàmá ẹnì kọ́kẹ́lẹ́ jókòó nu ilé rẹ̀ gbọ́dọ̀ jókòó pọ̀ tẹ́ ẹ bá ti jókòó pọ̀ bídíà lẹ́yìn náà ń ṣe according to your own terms bídíà lẹ́yìn náà ń ṣe kí ẹ jókòó pọ̀ sí i ẹni ò sí kẹ́mẹ́ ìsìnkú ra yín jọ jẹ̀má lẹ́yìn náà ó lè palábò sí ni ẹ̀rọ náà lọ́nu ibi tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ṣe fẹ́ dá mi rẹ̀ àbòsí náà ń ṣe. ṣùgbọ́n wọn gbọ́dọ̀ sọ kò àwa wa eh, nbi àyẹ tàwa náà wà tí àlébù wa wà mo gbọ́dọ̀ sọ. Eh, nínú nǹkan tí mo tẹnu máa pọ̀ láti òun ni wípé mùsùlùmí mùsùlùmí ń jẹ́ kódà bá àmọ́ tá a bá rí yẹn lójú ọ̀nà báyìí pé àmì ọmọ ìyá wa ń bẹ lára ẹ̀ títí táyì bàkídà rẹ ọmọ ìyá wa la rí pẹ̀lú òdùnnú láàkì ẹni tá a